إذ قتلتم نفسا فادارأتم الكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا صالح من الصالحين ولا أحد من خلقه أحمده وأجلله وأعظمه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́lẹ̀ fọ́nà ọba àtọ́síwájú mùsùlùmí àtọrọ àlékú ìkẹ́lọ́ àti gẹ̀rẹ̀ fọ́nàmì sallallahu alaihi wasallam ẹni tọ́nà ọba dàkùtà máa jẹ́ kẹ́ fún gbogbo wa lọ́bàá nìsàlékú kí ànàbí o bá nìsàlékú ọlá rẹ̀ àti àwọn aráàlú rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jẹ́wàá náà wà ní tọ́kẹ́ pẹ̀lú àdàbí sallallahu alaihi wasallam lọ́jọ́ tí o lè fún bara rẹ̀ lẹ̀ tí o lè fún bara rẹ̀ lẹ̀ tí o lè fún bara rẹ̀ lẹ̀ àfẹ́mbà pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀tọ̀ tọ́bọ̀ kò àtẹ̀yí méjì àṣẹbọ̀ pàdé ọlọ́run àfẹ́mbà pàdé Allah subhanahu pẹ̀lú ọ̀kà tọ́bọ̀ kò ní ibi ìwà mànàfíkì àfi ìjọba sọ̀rọ̀ àbẹ̀lọ́run èmi àtẹ̀yí mẹ́jẹ̀ àmà bẹ̀rẹ̀ náà bá ń bẹ̀rù ti mọ̀nà kíkẹ́ o èyí tó wà lóko wá fi ilẹ̀ ẹ̀dá gbá bọ́ọ̀lù ọ̀rùn wa mọ́sá àbánigbọ́ ju bá ṣe ń fẹ́ lọ gbogbo gbà là ń rawọ́ rasẹ̀ sí Allah subhanahu wa ta'ala wípé á jẹ́ àmú mẹ́jẹ̀ àgbàbẹ̀ dúró ní igun wájú rẹ o mẹ́jẹ̀ àgbàbẹ̀ dọ̀tá rẹ o wọ́n láti kọ́ sọ rẹ la ولا قوة إلا بالله العلي العظيم ní ìjẹjọ́ àbárọ̀bọ̀ lórí tí wọ́n bá pààyàn kí ni ìdájọ́ náà lórí rẹ̀ táàwà rí ẹ̀tọ́pa wọ́n pààyàn àmẹ́tọ́pa àmọ̀gbàtí wọ́n pa ẹni báyìí kókó báyìí àlégbàmú pé ẹ̀tọ́ pa ẹni rè anabi sallallahu alayhi wa sallam kọ̀ọ̀rẹ́ ẹ̀jẹ̀ láríri wípé wọ́n tàjẹ̀ kan lẹ́wọ̀ sọ̀rọ̀ sallam anabi ọ̀wọ̀ àwádìí rẹ̀ ló kálíbà àmọ́ ṣúrúmà tí ẹ̀jẹ̀ ní ṣúrúmà kí wọ́n lọ tàjẹ̀ yẹn lẹ́yìn lọ́dọ̀ àbùsí ní ìjẹjọ́ a sọ̀rọ̀ nípa riwaya sahal ibn abi hathman al-mufarraja fi sahihayn fi qissati sahal fi qissati abdullahi ibn sahal wa abdurrahman ibn sahal wa muhayso wa humayso. عند ذهابهم إلى خيبر يمتارون التمور خرجوا على جهد أصابهم فوجد عبد الله قتيلا عند بئر أو فقير وغلب على ظنهم أن قاتله اليهود رجعوا إلى المدينة وأخبروا صلى الله عليه وسلم بموت عبد الله ابن سهل فقالوا يا رسول الله قد قتله اليهود وبهذا أرسل الرسول صلى الله عليه وسلم إلى يهود خيبر لأن هذه الحادثة وقعت بخيبر وقد صارت خيبر يومين سلحا فصرنا هذا في الأسبوع الماضي أليس كذلك؟ بلى بلى النبي صلى الله عليه وسلم إذا جاء ولدا لوي تاي سرى بالحزمة تجا روي قصة عبد الرحمن ابن سهل عبد الله ابن سهل ṣùwẹ́yìísọ̀ mùháyìísọ̀ àwọn ṣùwẹ́yìísọ̀ wọ́n mùháyìísọ̀ wọ́n lọ sí Khaybar Khaybar jọ́nà lọ́rùn ó ti di sulhu tí wọ́n bá ní ìlú kan di sulhu asùtúmọ̀ rẹ̀ níjẹjọ́ kí n túmọ̀ rẹ̀ wàkánàtì wàkánàtì Khaybar sulha wípé lẹ́yìn ìgbà ti gba Khaybar fáwọn mùsùlùmí tábà fi fi àwọn ará abẹ lẹ́pẹ́ kọ́dà ẹ máa dáko mẹ́ ṣùgbọ́n ìlàjì tẹ́ ẹ bá ti ń wó jáde nínú oko yìí ẹ máa kó wá ẹ̀yin náà ní ìlàjì ọ̀sọ́lá àwọn lórí bẹ́ẹ̀ sulhu nìyẹn ìrakanu sulhu ni tayi nígbà tí a lọ sàṣà padà wọ́n tó ní padà kí ló gbé wọn jáde lé ebi aṣọ kíní ẹ̀ ń lọ rèé sí Abu Hanifa ṣe wà bí ń jẹjọ àwọn èèyàn yìí ń gbé ebi gbìyànjú òde ńlẹ kíní ẹ̀ ń lọ rèé sí ní láti rí tí wọ́n jẹ abu ẹni dẹni èyí wọ́n ní lọ rí sàtàbùrù tó jábọ́ láti kéde o àwa fi kọ́ sọlọ́wọ́ epo ó lẹ́ni tí ó gbé apẹ̀rẹ̀ kólókó ìwọ̀n káàkì gbogbo bí ẹ̀yìn bá ti jábọ́ ìjọ ọ̀bà ìjọ oúnjẹ mẹ́kù ìwọ̀n ń sà sínú apẹ̀rẹ̀ kóòwò lọ fi ṣe ẹ̀gẹ́lé kéè jẹun sọlọ́wọ́ epo nìyẹn àbúlọ́sì ọlọ́sì àwọn tí wọ́n lọ yìí abdulrahman bin salim bẹnu wọn abdullahi bin salim bẹnu wọn huwaiso bẹnu wọn muhayiso bẹnu wọn talentiyan panu ta kaalẹ abu abdullahi bin salim alaban sani ẹsẹ olórí nígbàtí ọlọ́dọ̀ sàṣẹ́lá ń padà talentọ́ kọ́kọ́ bọ́ wájú tọ́fẹ́ máa rojọ́ kí sì ni tọ́fà tó fi sáré tirẹ̀ wájú abúmùrùtádọ̀ ẹ̀wà. Eh, ẹ wá ṣùgbọ́n ẹ mọ̀mọ́ bí àwọn ibn Rahman ẹ ní wá lásán insha Allah naam wọn àfa ní Rahman lọ bọ́ wájú tọfẹ mẹrùjọ kí sì ni tọfà tọjọ pé kí ni o nítorí pé ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ni wọ́n pa barakallahu fiki ṣùgbọ́n mọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n padà yìí tí ẹ padà tí ẹ nínú tí ẹ ọjọ́ musa salamu yìí ta lọ́dàgbà jù afa ahmed ẹ huwayisọ barakallahu fik huwayisọ lọ́dàgbà jù àbí muhaisọ huwayisọ àbí muhaisọ huwayisọ barakallahu fik tá ń dàgbà tẹ̀lé huwayisọ tàǹwá kékeré jù nù wọn abdulrahman ibn sahal asan wọn sọ pé kébìr kébìr ní ìrùwáyà bíi alikubra alikubra jágbàánu yọ sọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí a sọ̀rọ̀ kékeré ń bẹ níjẹjọ ọ̀rọ̀ kékeré tá a sọ bẹ náà ni wípé ẹ̀sìn islamu ẹ̀sìn tó wálátọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni kèésì ẹ̀sìn tí àwọn fàlásífà alìhùdẹ̀dì yóò tí wọ́n kọ́ wọ́bọ̀ nǹkan wọ́n bá àwọn ẹ̀sìn tó ti lọ ṣáájú nígbà tó bá àwọn ànàbí wọn ti papòdà tán wọ́n kọ́ wọ́bọ̀ wọ́n rú máwọn èèyàn lọ́wọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ náà fún ìsìláàmù ṣùgbọ́n náà tún wọn láṣìírí ibẹ̀ làwọn mu'attila ti ń jáde àwọn mushabbiha tí wọ́n bá ní tọ́lọ́ bá fi kẹ́kẹ́ ròyìn ara rẹ̀ àwọn kò ní ìrọ́ ni kò ní tọ́lọ́ bá ti lè kẹ́rù yára rẹ̀ àwọn kọ́ ni ó ní ṣùgbọ́n bíi ti àná ni àwọn fàlásífà yìí tó ń ti bí wọ́n ṣe ń rò pa àn lọ́pọlọ alọ́sọ̀sọ̀ wa bá ní gbáwọn èèyàn kan dìde láwọn àsìkò tí wọ́n jẹ́ ẹ̀ tọ́jẹ́ pé yẹ̀rúbù an sunnati rasulillahi sallallahu alaihi wasallam táwọn wá ń jọ èé ta fún òdìnnú èrùgbọ̀tọ́lọ̀ fún sí ọlọ́yìn táwọn èèyàn fẹ́ kó ìta sí wọ́n jọ inú wọn ni alàlámà àwọn ìmáàmù muhaddithin alìmáàmù ahmed alìfitnatu bi khalq al-qur'an bi qawl bil qawl bi khalq al-qur'an àsìkò wọn lọ́sẹ̀rẹ̀ táwọn kan yà jáde wípé qur'anu kì sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ni ẹ̀dá kan nú ẹ̀dá tọ́lọ́ dá lónìí náà ẹni tó jẹ́ ìgbà náà àwọn ẹni ibi tipẹ́tipẹ́ ni tí ó gbé irọ́ lọ kò sí tí wọ́n kọ́kọ́ máa wá ẹ̀ ń bá jálágbára nù wọ́n máa fẹ́ sásábẹ́ wọn wọ́n wà gbójú ọ̀rọ̀ bá wípé àníjọba yìí náà àwọn ìjọba náà láàfa ṣùgbọ́n ọ̀pọ̀ wọn ò ní sílẹ̀kùn lé wọn fún àfáàní súnà tí ó sì tọrọ fún wọn tí wọ́n ti pẹ́ tiẹ̀ tó ń pọ̀ káwọn lè róòpù ẹ̀ bọ́bọ́ wá kú ọ̀la yìí ṣe bí wọ́n náà bu àbá nàá bàbá ọ̀dọ́ lóru nàá wọ́n wá lọ ságọ́ sábẹ́ kọ̀lífà yìí wípé gbogbo àfọ́ àti bá ń bẹ́ lóòlù tí ọba ti máa pe kùránì lẹ́dàá ẹ máa bú wọn kò gbó sí ọba lórí òun náà sì gbàgbó láàyè ní a bá ń kó àwọn àfa nínú àti ẹmu ni ìmáàmù Ahmad rahimahullah rahmatan wasi'a àtọ̀pọ̀pọ̀ àwọn àfa àti wọ́n dúró nígbà náà bó tiẹ̀ jẹ́ pé gbàtí gbogbo ẹ̀ lè tán àwọn àfa àtẹ̀jẹ́ abálẹ̀ súnà pé méjì àwọn kan padà ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n pọ̀ nínú wọn wọ́n kà sí ìkìlọ̀ ìjẹnipa ṣùgbọ́n àwọn kan dúró kápẹ́kiri yìí ọ̀ làkú lọ ni àní Qur'an àwọn ọ̀rọ̀ ẹ̀dáni ẹ̀dáni ṣùgbọ́n wọ́n lọ́wọ́ yà nísàlẹ̀ ọkàn wọn wọ́n gbà wípé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn náà padà wà wọ́n padà wà àtẹ̀tẹ́ ní gbòtò yà o torí mò ń di táìmù kan àwọn kan tí a ń kọ àdéhìfì náà wọ́n padà yọ̀dọ̀ tàwọn eléyìí wọn mà ẹ̀ wọ́n ti lẹ̀ ẹ́ yóò náà sọ pé ìjẹ́ ń padà àdọ̀dà àrí ayé àtọ́lọ́ lẹ́jọ́ máa sọ yó ìtọ́hàn sí tàtàwárí ni ẹ̀yin náà sọ pé Quran kọ́líkò ni pẹ̀lú ọlọ́ni ọlọ́run má fi àdánwò rú ẹ̀sìn fún wa. àwọn tí a gbọ́ dé bí Imam Ahmad atúpẹ̀lì kan ní Ahmad ibn Nasir àwọn àgbà àbáyé àti ẹdúró dé ni wàhálà ìdójú ẹ̀ wọ́n kún aláàrọ̀ báyìí blálà gidi láì ní jẹun láì ní ṣe kan àní kúrà ní ẹgbà pé kéèsọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ni wọ́n máa fáyìí ní ẹ̀dá pọ̀ wákàlámà lọ́wọ́ Mùsá tẹ̀kílímà Qur'an ọ̀rọ̀ ọlọ́run ni wàlìkàlámù sífàtún min sífàtì Rahman ọ̀rọ̀ sísọ sí rè ìròyìn kan nínú àrùn ìta ní ìròyìn ọlọ́ọ̀bà tó fi ròyìn ara rẹ̀ bóun náà bàbá tó ń sọ̀rọ̀ ní wákàlámà lọ́wọ́ mọ́sá ìròyìn ọlọ́run ọba ìlọ̀rọ̀ tí ń sọ jáde ọ̀rọ̀ rẹ̀ sì lọ̀rọ̀ tó pé tí ó dé torí fìtínà ń bẹ lábẹ́ ọ̀rọ̀ ẹni máa pè tí a máa pè ní ẹ̀dà kí wàá ní tó burú mẹ́ ara àwọn fìtínà ti ń bẹ lábẹ́ rẹ̀ ni pé ẹ máa wo ọgbọ́n bú táwọn fàlásífà ìfẹ́ lò ọgbọ́n kí ni o téèyàn bá ti gbà pé Kùránì sọ̀rọ̀ ọlọ́run mọ́ tó bá ti gbà wípé ẹ̀dá ni àwọn ìbéèrè ọmọ àjẹjáde wípé ṣé bọ́lọ̀ ń ṣe wà ló ti da àbọ̀ pẹ́ kó tó da bákan náà sọ́ọ̀nà mọ̀ká ńlá fún ni tààláwò ẹ̀sìn bọ̀lọ́rùn àbí ẹ̀sìn bùkà láfù sékùn àdínà ọ̀jẹ̀jọ́ àbí òní ìjẹ́jọ́ bákan náà yóò kú padà àbí òní ikú tó dúró sì síro ọ̀dà kọ́lọ̀ owó tó da ó mi ìpọ́lọ̀ wòye sọ̀rọ̀ ìgbà ọ̀dà tẹ́mi ń sọ̀rọ̀ ó ní tó ń gbọ́ ọmọ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́gbẹ́ kí ń sọ̀rọ̀ ooo bọ́bá sì ti ekú tẹ́pẹ́rẹ́ ọlọ́run tó dòdú padà àwọn afa ìdúró dédé tó fi yà jẹ wọn afa Ahmed bin Nasir wọn mú dáàfin lójú gbogbo ilé tí wọn dùn dùn kí n tí ń rọ tẹ́lẹ̀ wọn wá gbọbẹlẹ lọ́rùn pa àfa ẹ̀jẹ̀ ń dálẹ̀ bismillahir rahmanir rahim alif lam mim. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتر أيين ba duwo deede ada wo to ka na ni tori ntí ẹ̀sìn fi pẹ́ ẹ̀yìn léwu níjọ́ olórí ibú kan bá ronú lọ lórúkọ kó n fẹ́ ṣàìdá wòrí ṣe ìntẹ́sì fi pẹ́ ẹ̀yìn léwu kó ń lo wọ́n fi dá yunifọ́ọ̀mù tí wọ́n máa lò nígbà tó táyé mọ̀ká wọ́n wá ń jí ọmọ ní usage wọ́n wá ń lò jáàbù wọlé usage bá nínú gbogbo ẹlẹ́ ò lè wá ò lè wá sí wọ́ọ̀dù àwọn ọlọ́mọ mọ́ náà torí wọ́n fi ìjáàbù ṣe kí ni o. ṣàìtàn tàbí tẹ́tọ́ fẹ́ lórí ibú kan ìtọ́lọ́ fi pẹ́ yìí lé nínú ẹ̀sìn yúfọ̀mù ni ọ̀ràn bóde bá wá ránṣọ ọlọ́pàá ti rọ́ọ̀mù títì jẹ́wọ́ ìfẹ́mi àti ibà kọjá mẹ́kìlá ta láàánì dànù ọlọ́pàá lápè. anabi sallallahu ìtọ́lọ̀ ń fún ọkọjá ntẹ́nìkan sọ pé ọpọlọ kan bẹ tó yẹ ìgbà kò sí nígbà ọpọlọ bá ń ba lọ tí bá ń ba lọ yọ ìyàwó nìkan yìí kò sí ọmọ wọn mú de tí ò ní rọ àwọn ọmọ. wọ́n pààyàn àná bí wọ́n yàwó níbi ẹ wọn lálọ́ àwọn tí ó pààyàn ọ̀dọ́ àwọn ìjọ́nà lọ ìwé ẹsẹ̀ mùsùlùmí tó ń ti bẹ́ẹ̀ ànàbí ọ̀sọ́ pé ẹ bọ́lé ẹ máa kó àdá ẹ máa kọ́ fàbóde ká lọ jáde nù ànàbí yẹn ṣe sí wọn. Abdullahi ibn Sahal ẹ̀yin lẹ́pà bẹ́ẹ̀ kọ́ ó láwa kọ́ àpá ẹ̀ ṣe kéde láwọn ọ̀pá àmì ni kò burú. ẹ̀ yẹ̀wù dúdú sọ jẹ́ sọ lẹ́nu yìí ẹ̀yin tẹ́ ẹ náà ní apá ẹ wà búra ó ní à ah, ya Rasulullah kayfa nahlif walam nashhad walam nara àwọn náà sọ pé àní apá ni pẹ̀lápẹ̀rẹ̀ pé ọ̀dọ̀ oní ẹ̀sà pàṣípò sí ìṣe mùsùlùmí àṣì mbẹ̀ tí ẹ ń tẹ́ ọ̀pá fi pa àṣì rẹ ni wọ́n pa ah, ẹ̀ lè búra àbí kò burú ṣé ẹ̀jẹ̀ kan yẹ̀wù fún ìgbà náà nípa nǹkan àpá wọ́n ní ya Rasulullah kayfa nardọ̀ bí àyèmáàmì kọ́mí kò fari ó pààyàpààyà yẹn wí tẹ́lẹ̀ àdàbí ni pé wọ́n ṣe pààyàpààyà àdìsàn ni àpẹ ni bẹ́ẹ̀ bá ti náà ni ṣé àgbà kí wọ́n bù wí wọ́n ní à kékeré ní àwọn ò lè gbàgbúra wọn gbọ́ àdàbí ni tọ́lọ́ sọ fẹ́ mi nù tí à ń bẹ ewu rẹ̀ mi ò gbàgbọ́. àdìjẹ́ wọn fọlọ́ gbà ọ̀ láyé kọ́ra irúgbà náà ló gbé wá tó ní ẹjọ́ ìjọba ṣe bísínẹ́sì wà láìpọ̀ra tí ò bá sí nǹkan mi lẹ́nu ìtìẹ̀ náà o tẹ́pẹ́ ìjọba àyà ló fi fàmàrà ń tòótọ́ tọ́wọ́ àtọ̀ ọ̀fẹ́ kú ẹ̀ pamẹ́ni. àwọn kan sí ṣọ́ọ̀bù kan lẹ́kọ̀ọ́ láìpẹ́ lọ́dún tó lọ wọ́n náà ń ṣàgbèrò mọ́kà wọ́n ń ṣàgbèrò kéde o àgbèrò mọ́kà bó tẹ̀lé pé pàtẹ́mi padà dọ̀ sọ́rọ̀ yìí ìtọ́jọ mọ́rọ́ ẹ̀sìn afọ̀ náà ń bẹ̀ ó náà tẹ̀lé ìkù ní ìsìn pé wọ́n ti bẹ̀rẹ̀ sí lu jìbìtì irú ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ báyìí ó nítorí tẹ̀lé búra làwọn èèyàn mo ní ẹni tí ọ̀jẹ̀ tẹ̀lé búra gànà ó ń kálukú ti wò pé tí ṣèyítọ́ bá ti ra ọpọlọ rẹ̀ mú tó ti fẹ́ ṣàìdá yọ wà lọ rè wọ́n òjọ́ bí o ti fẹ́ ṣàìdá ìkíni ọmọ ẹgbàá mara ń bẹ̀ nàá sáwùdù àwọn ẹlẹ́sìn ni ojú àná náà ti máa lọ́sọ̀kòtò mẹ́dì ìkẹsẹ̀ ẹ̀rọ kan báwọn lọkùnrin yọ kan nígbà tí wọ́n yọ sí alọ́fíìsì ṣòkòtò kan wá wálẹ̀ ìkan lóòkè ṣàpé mímọ̀ ti jókòó ní ọkọ̀ ọgbọ́n tí ẹ ti fún márùn-ún kankan ibi etí ti kan ó ti kọ́mà kọ́mà òkèsà bọ̀ tiẹ̀ náà ni ó sì ṣe déédéé gbowó ẹ̀yìn àwọn ṣé èèyàn àti wàá lè gbarú aṣọ báyìí lọ́wọ́ télọ̀ ìyóò ní ẹgbẹ́ ní ẹlẹ́lọ ètò bàbá yẹn mọ̀ nù ṣùgbọ́n sàṣẹ́lá kò lú tọ́lọ́ gbẹ fún àwa ní ntọ́sẹ̀lẹ̀ ní ìsìn ó bí nǹkan tá à ń pè ní aláwọ̀sù aláwọ̀sù hùwà ọ̀rìnà tó ń. تثير الظن وتوقع في القلب صدق المدعي tí wọ́n wá pààyàn ètí ń jẹ́ láwùsù ni olófòfó tó lè máa sọ pé ẹni ọ̀pá rẹ̀ bí ò tiẹ̀ ṣe jú wa àwa ni olófòfó yìí náà láwùsù oníṣúwàr oníkìnìún àwòrán tí máa ń gbà wá pọ̀ ní ìjẹjọ àti sọ oríṣi bíi mẹ́ta nú àwòrán rẹ̀ aṣọ oríṣi bíi mélòó ṣe àrí mùsùlùmí tó lè ran àlejò alákọ̀ọ́kọ́ àbíkáwulẹ̀ bí Kùránì oní Yorùbá káwọn ẹjọ́ máa kà fún wa ní ìgbà tí ànábì Musa tó sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ lọ́ọ́ lépa màálù bónísọ̀nà àwọn àṣẹ níbí ó ní olúwa o méje mi ó wà nínú àwọn aláìmọ̀kan o ẹ tó kà wájú wọ́n ní rí ànábì Musa bá ní bílúwa rẹ̀ kó jẹ́ amọ̀rúwòrán màálù náà ànábì Musa dáhùn olóòlùwà ní kìí ṣe màálù tó ti gbó kìí sì ṣe ọ̀dọ̀ kékeré ògbó ọ̀jọ̀dọ̀ kékeré màálù náà ẹ lọ́rọ̀ yìí ṣe tí ọ̀nà yìí o. àbàtì ah, rẹ̀ ti ọ̀ dáhùn ntẹ ẹ fẹ́ sọ táwọn sírìdà ló wo kí lẹ fẹ́ sọ táwọn sírìdà. ẹ kà á síwájú naam naam alikiri ẹ eh? alikuwa la la ah, irọ́ a ah, sọ bá náà lọ́wọ́ fún ma àní àwọn tí lọ́wọ́ fún ma ń gbé wá pé wọ́n gbọ́nà kan pààyàn àwárí lọ́wọ́ fún bẹ́ẹ̀ a ti sọ mẹ́ta ìrìn ilé tí alákọ̀ọ́kọ́. ayújádà kọtílù fi mahalli lẹ́sàlẹ̀ ahadin àwòbáyínà kọ̀rìyàtẹ́yìn kí wọ́n bẹ́ẹ̀ ni tí wọ́n pa síbi tí èsì pẹ́ nìkan ní ẹni sọ pé níbẹ̀ bẹ́ẹ̀ ni ojú ọ̀nà tí gbogbo àwọn èèyàn gbà ọwọ́ àṣẹlẹ̀ sáàrin ìlú méjì tó sì jẹ́ pé àdáwà bẹ láàrin wọn àìjọgbọ́n ẹni yé ń láàrin wọn tẹ́lẹ̀ ìbá àjẹ́dáwà àtẹ̀sí ni o ìbá àjẹ́tayé ni o bẹ̀ ìjà tí ń ṣe kíni ọ̀tá tí ń bẹ láàrin wọn irú eléyìí náà a tún wá mú kọ́ídù wá a tún dé wípé nǹkan kẹ́sì tún lè padà ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ fi rò sára lù mọ́ kíni kọ́ídù yẹn òní mẹ́sàlá kíni o ó lè mọ̀kọ́látọ̀ barakallahu fik tọba jọ ìlú tálejò míì tún máa bá wọn bẹ̀ a fi àwọn onítòkun bọ̀ sàpẹrẹ àbá àfihàn sàpẹrẹ naam ẹlẹ́ẹ̀kejì barakallahu fiik nọmba tírì nìyẹn bọ̀tí wọ́n gbà á kẹgbẹ́ nọmba tù kápẹ́ igun méjì ń jà naam. barakallahu fiik ẹlẹ́ẹ̀kẹta ń bọ́ nọmba tù ni bọ̀tí àbáwá ti di nọmba tírì máa lọ. wọ́n ti sọ. barakallahu fi inda babil kaaba inda babil masjid wal jumaa inda tawaf an yankashfa an-nas an qatilin àwọn èèyàn jẹ́ ọ́n ṣe tọ̀wáfù ti hàn pọ̀ nígbà yẹn fẹ́ parí tọ̀wáfù tẹ̀lé wáyé nìkan tí tó ti kú jẹ̀má àwọn ní apá ẹ eh? alọ́sọ̀rọ̀ lọ́pa tó bá jẹ́ wípé táìmù tí ó kú láyé náà lò tó tọ́ ra lọ wẹ́kẹ́ tí pé kìí ṣe pẹ́pẹ́ yàwó èèyàn lọ́rọ́ lù tẹ́ ikú gan ọwọ́ páàrí èrò tí ẹ ti ti àwọn ọlọ́pàá ìlókù sí só lè jẹ́ àrùn olókùnlẹ̀ mọ́ àwọn náà lánìí apá àdúgbò òde kọjọ mẹsàgbé ẹ̀yìn ọmọ àwọn lẹ́mọ́sálásí kọ̀ọ̀kan ni ṣùgbọ́n táwọn fẹ́ bóde pọ̀ níìsì àwọn ti gbogbogbogbogbò àbí iná sá wáyà kan kúrò mẹsàgbé làwọn fẹ́ rọ́ bóde làwọn ti tẹ́yìn nìkan pa ìjà àpọ̀jọ ọkú ẹ̀ ló ti tó ilé eku ni àbáwà láàsọ̀ pọ́lọ́pù sí sára ní kúkú rẹ̀ ọjọ́ ọkú ẹ̀ tó ṣùgbọ́n wà láàmọ̀rù sí tàbí tọ̀wá tàbí asàlàyé rẹ̀ ṣé bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́nì àtúbọ̀nù súrọ̀ mi àyú jáde fi sàhárà kọtíìlú kí wọ́n rí ẹnìkan tí wọ́n pa sí pápá pápá wọ́n pa síbo pápá wọ̀nyí ti kàmú àwọn rọ́júlò àwọn rí ẹnìkan tí ń bọ̀ látọ̀ gẹ́gẹ́ bíi tí òkú wà máa ń sì láàrín ọbẹ̀ rìn lọ́wọ́ rẹ̀ tàbí dà tàbí mọ́ lọ́wọ́ fún lárí yẹn ojú kanu àlá àti ẹ̀rí ìbọn ààrẹ ọ̀rọ̀ rẹ̀ wọ́n àlá sáwọ́bì yìí afárù dàmí ṣùgbọ́n bàtà àràsọ rẹ̀ mọ̀tàlá tọ́kì bìdámì ẹ̀jẹ̀ ti kún ara rẹ̀ ojú kan nù abókun lẹ́sẹ̀ àwọn ènìyàn ti ń bàlátọ̀ náà jírí àwòkú ẹ̀jẹ̀ ìtọ́jú ọlọ́ọ̀kan náà ó ń lé ta ní o lẹ́ńtọ́ bá dà lọ tàbí bàn àti àrà lọ́wọ́ rẹ̀ ìntàrí ni wípé aṣọ tó ń gan wọ̀ ọ̀rùn ó ti kú fẹ́jẹ́ láwọ́kù láàrin yẹn máàlàm tújẹt kọ̀rí náà tó ń tún àárín dùn àti tá bá tún lè rọ́pò mi tó tún lè yẹ kí ní nǹkó lórí ó kí rọ́pò mi bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ń bọ̀ tóòtọ́ pẹ̀lú gbọ̀n àtàdá láti ọ̀dọ̀ ẹni tí ó pa wọn bẹ́ẹ̀ lásì tún wo òdì kejì wọ́n pààyàn bí ẹni tí ń tọ̀wọ̀ àbọ̀ pẹ̀lú ọ̀pẹ̀ àtàdá pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ lára rẹ̀ ọ ń bọ̀ báyìí ẹ̀yìn táwọn báyìí fẹ́ìdà náhùnù bí sábùrìn labari ẹranko abìjà kan bí kìnìún ni o bí abàtẹ̀kùn ni o tó fò lọ. a ah, mushkila ti dé ní òṣèré tó ṣeéṣe kọjá wípé àwọn eh, méjèèjì náà ní ẹjọ́ débẹ̀ pẹ̀lú ẹranko tọ́jà pé tẹ́lẹ̀ yìí nílọ lẹ́ranko òfin fèsì tiẹ̀ tẹ́ fèsì ẹ̀ tí ò lè máa gbóni nǹkan. rọ́jùlùn àhàr mọ̀wálì zahara bá a ti rí ìdí bọ̀ tóòtọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ nǹkan bẹ̀rẹ̀ rẹ̀ labatúlẹ̀ nìkan tó ń rọ́ lọ padà lẹ́yìn nígbàlákùnrin lọ́pẹ́ bí ẹni náà lọ pa ó ń tọ̀ tó yẹ pé ẹ̀rú kọ́mọ̀bà túnbọ̀ náà lọ́bà á lè pè bẹ́ẹ̀ ni bọ́ọ̀n náà lọ sí ìṣiṣẹ́ kí sí àwọn tó yọ ó di mélòó lára àwọn ìtòlè àárọ̀gọ̀ àlámẹ́rin tẹ̀rìṣíṣù dámìn tẹ̀rìṣíṣù náà dá alal ala alal jihati ghoiri lati ata minha hadha rajul ay soyibu sila tàbí bàtẹ́rù kúlẹ̀ báyìí làbá gbọ́kùnrin mú nígbà tó wá gbàmú báyìí làbá tó rí kíkẹ́ tó tó ẹ̀jẹ̀ tó tún lọ sọ́nà tí ibi tó ń fi ń bọ̀ rè àtúwárí ẹ̀jẹ̀ tó kán lọ tó tó tó tó tó tó báyìí lọ sọ́nà àbẹ̀wò ẹni tó sì pààyàn ní ibi tàbí ti ń bọ̀ rè ẹni tá à ń rò pé pa ni àrètí bọ̀lọ̀ náà bí láwọ́fù ṣubú ìmọ̀ fúra pé àbò ńlọpa ọ̀wọ́ mọ́ kó sí kí ni o tó bá wá lọ rè jẹ́ wípé àwọn táàkà padà yìí táàkà padà yìí tó bá lọ rè ṣẹlẹ̀ tóòtọ́ nínú ṣẹ̀ríà ó lè dojú àkọ́kọ́ ó lè dojú ẹ̀kejì ó lè jẹ́ pẹ́ńtọ́ pààyàn gangan oṣù náà látòrí tó ti bá a tó ṣe rẹ́lùmí ìtàn wọn tàbá rẹ́rìn kó abìjà tọ́ ọlọ́kùnrin náà bẹ̀ tàbá ti ẹ̀ rí ẹ̀jẹ̀ tọ̀kẹ́ lọ ó lè jẹ́ ni ó sì lè mọ́wà jẹ́ pé kárí ẹ̀jẹ̀ tọ̀kẹ́ lọ tá a sì rẹni tọ́jọ́ pé ń bọ̀ láti jí ẹni tí wọ́n pa kalẹ̀ tá a sọ rí ó fún kíni o tí ó sì tó mú nǹkan tí ó lè pààyàn lọ tí ò sì sọ lọ pààyàn ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà òògùn òlàámù ṣùgbọ́n kí ni ọ̀yọ́ ń bẹ̀ ẹni ó bí kọ̀sáàmà àmọ́ kìtì àjí kan kọ̀sáàmà lawusu la ń sọ̀rọ̀ parí lọ àwọn àpàràpọ̀ ìṣirò ẹ̀sẹ̀ lẹ̀ torí kò ní ṣẹlẹ̀ sẹ́rẹ̀ yà tí a kan gbẹtẹ́ pé ní adálàtú sàmà afáwa ọ̀tí ìbùlọ ṣe ìtàn tí mo fẹ́ sọ yìí ń tí a tá a ní kí ni adálàtú sàmà kí ni túmọ̀ sàmà ìdájọ́ àti sàmà wà tí wò ó lu bí bàtà bá ní sẹ̀rí àdá ọ ẹ wo tipẹ́tipẹ́ bí àwọn èèyàn wá ṣe ń tako ṣẹ̀ríà yìí kí lẹ máa gbọ́dọ̀ ẹ̀wọ̀n táwọn ẹ̀ máa sọ da ṣẹ̀ríà wọ́n fún mẹ́fà fún òun ìdájọ́ òdodo. a níbi ṣẹ̀ríà pè sí ilẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run bá ti ń gbé kí wọ́n mọ̀ gé lọ́wọ́ o kí ni ó ṣe wo tó gé lọ́wọ́ ìntẹ́yìn ó gbèwó tó lè gé lọ́wọ́ yóò wọ̀ ní sọ́ọ̀bù rúbù dínárì dínárì kan one over four ẹ̀ téèyàn bá jí tí ó tó rúgbù dínárì ẹ̀sìn ó máa wò pé ah, ah, kí ni kèé ṣe pólè ní bẹ̀lẹ́bí ẹ̀ wọ́n bá yẹ̀dùn lẹ́tọ̀ tó pólè lè ṣùgbọ́n nígbà tí wọ́n bá owó rẹ̀ nù lé kò mú kankan ó wá ba níbi wọ́n bá sàásùn wájú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ jẹ ní ìrànjú sí ẹ̀kọ́ pẹ̀lú ìrọ̀bì nílábẹ̀ nílábẹ̀ wọ̀nyí ọwọ́ àṣẹ yóò tàtí ìsìnwọ́ kó máa mú mi kó sì pẹ̀yìn dà kó dín kankan kọ̀ máa sàkùn mú fìlà púpọ̀ kan ní ẹbá mú mọ́ bẹ́ẹ̀. ojú kan nìyẹn èyí á sì máa gbé ní tí ó dùn ní sọ́ọ̀bù lọ́tà ní igi lọ́wọ́. àbáyà kúrú nìkan ní ọ̀bọ̀ ló bá sara ló bá sì wà yọ owó fíṣẹ̀ bíi láyé wọ́n sábà fifty thousand lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n gbọ́dọ̀ gé lọ́wọ́ nù sẹ̀ríà nítorí pé ṣubú àti dé ó ṣeé ṣe kọ́jà pé gbàtẹ́ ń parí fíṣẹ̀ láì jọ jimá ẹni tó fi ilẹ̀ lọ́wọ́ á mú padà ń bọ̀ kàn rí òkú mọ́ òun náà lè ní bẹ́ẹ̀ ìyàmí ni ọ jẹ bákan náà man saraka fi baytin udina lahu dukhulu gbogbo ẹ̀ ń bá lọ rèé jáde nínú ilé tẹ́ pé tí wọ́n bá pinlẹ̀ fi ibẹ̀ táwọn olè bá jáde lọ wọn ò ní tilẹ̀kùn bí èèyàn bá gbé nǹkan irun nípa wò lége lọ́wọ́ ilé tẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ pinlẹ̀ sí yẹn ẹ máa fi sọ lége bọ́dà mi sísítà mi ilé ọmọ mi kódà kẹ́yìn ọ̀já nà ilé àníyàn ọlọ́mọdé fún ọ̀sẹ̀lẹ̀ sáwà o ìtọ́lọ̀ jí aago ilé àná wá jágo alálàámù ẹ ojú aago ń kọ́tà tó tu ó ti aago àwọn aago asọ́kù fifteen minutes láti rí ètú ó ti fa gbọ́ àpò ilé àná ọlọ́run sọ á ń bẹ́ o. sẹ̀rí àti wọn máa gbé ọ lọ sẹ̀rí àti wọn máa pààyàn sẹ̀rí àti wọn máa segin nìkan. wàláhì ìdájọ́ ọlọ́run ìdájọ́ o lẹ́yìn rẹ̀ wàhálà ló tó kù. nínú àdá sàmà wọ́n fi nǹkan sí àwọn mùsùlùmí bọ̀ wọ́n pa pa pa pa nínú wọn fi yà jẹ jẹ jẹ jẹ nínú wọn tó ti bẹ́ẹ̀ ó ń sin ọlọ́run ní ẹ máa wá lọ sí habasha lọ́dọ̀ ta ni o anajashi kí ló kọ rẹ̀ mọ́ ẹsẹ̀ mọ̀ pé ó yé ni kí ló kọ rẹ̀ gángan anajashi ayé wa anabi o sàbẹ̀ nàbẹ̀ sàbẹ̀ kí n sàbẹ̀ o ṣùgbọ́n mọ́ọ̀mẹ́ nílẹ̀ kí ló alif sọ́ọ̀dì tọgbà sọ̀kan alif tọgbà fatia ha tọgbà fatia mímu tọgbà fatia àti tá a mọ̀rọ̀ bútọ̀ ashama kí ló kọ́ rẹ̀ o anajashi najashi ìtumọ̀ ẹni bíi tá sọ pé olúbàdàn olúwo akìrún ó wẹ̀ gẹ́gẹ́ ni o ashama. ìyá jẹ́ mùsùlùmí pípọ̀ amsa wọn yọ̀dà fún kí wọ́n kọrí síbẹ̀ yẹn lọ́n lọ́ọ́ bẹ̀ wọ́n ní ìfọ̀kànbalẹ̀ tó pọ̀ nípa ìmọ̀ gbé ẹ̀mí sáfúnmù síbà àti ìtakò mímọ̀ àtàjẹ̀ ẹ̀lẹ́ lórílẹ̀ lòdì amsa sálámù kò lójú kọ́ wọn gbàdán tó náà sọ ọkọ̀ yọ̀dá fún un bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kún nẹ́sùrù wa nínú òkú tó yọ̀ǹda náà kìí ṣe pé agbára mùsùlùmí nítojú ayé báyìí ọkà wọn àyẹ̀mẹ́ ètè gbọ́mọ̀lẹ́ká ni wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n máa ń sí àwọn ọ̀tọ́ náà nígbàrún ọrùn òtútù láyé ẹ̀mà ẹ̀tí mọ̀lẹ́ká bá fún létí náà ẹ̀kọ́ wa pọ̀ nígbà táwọn dé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ni pé amsa asalam ìmọ̀ ní ìwọ̀n bá wọn tọ́wọ́ pẹ̀lú rẹ̀ tọ́lọ̀ tó ní pé ó sì gbẹ́ni yẹn sá kú òbí mùsíbà ìgbà nàbí sọ́dọ́nà lọ́gbà à sọ́dọ̀ ọ̀wà àpótò nǹkan ṣe mọ́ni ẹ̀rọ nù ọ́n ẹ̀mọ́ kọ́ ọ̀ máa wú àrùn láti sẹ́mọ́ nóò òun lọ́lá mà ṣe ọ̀ gbọ́dọ̀ tó gbé gbabi tí ọ̀bà ní ọgbà. subhanahu wa ta'ala ìfọkànbalẹ̀ dé báwo yẹn padà ní habasha ẹnìkan wà ń bẹnu wọn à ń pè ní abdullah ibn al-harith ọwọ́ ń wò pé bóun làwọn ti ń bẹ ní mọ́kà ó ṣe mọ̀ wípé àwọn fara nira àwọn orílẹ̀ ọlọ́run gbáyé wọ́n máa bọ̀ bí ìfọkànbalẹ̀ ń bẹ́ ń bí wákàtí márùn-ún à ń kí rọrùn nígbà táwọn ẹbí ò sì ti fi ẹ̀jẹ̀ wa tí ò ti tálẹ̀ látọwọ́ àwọn kèfèrí kó ní a fèsì wọn tọ́lọ́ wọn sọ́wọ́n fún ẹ máa bọ̀ yẹn wa ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan bẹ nínú àwọn ọ̀rọ̀ tọ́jà lẹ́nu Abdullahi bin Al-Harith radiyallahu ta'ala anhu wa arda tí sọ pé. agbádùn fákíní wí ọjà rẹ naam <laughs> eh? <laughs> ẹ kàlẹ́sì o ọ̀dà àfáàsì mọ́ yóò látàdó òdùdà ẹ̀rọ alẹ́ tí kí ni abúlẹ́wìn náà ṣéwù náà ẹ̀dáhùn náà. Ada ṣé afá ibrahim ọ̀sọ́ àbíkí sọ ẹ mẹ́sàn orí báyìí ọ̀rọ̀ ẹ̀sìn ni àlejò dá sí ọ̀dà tí abábùlù wáìdì báyìí sọ yóò dùn mí o naam abábùlù wáìdì ìpè ya rọ̀ kí bá bá lè rọ á ní mọ̀gọ́lẹ́gọ́ làdán. ya rọ̀ kí bá من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين كل امرئ من عباد الله مضطهد كل امرئ من عباد مضطهد مضطهد كل امرئ من عباد الله مضطهد كل امرئ من عباد الله مضطهد ببطن مكة مغرور ومفتون ببطن مكة مقرور ومفتوح مقهور ببطن مكة مقهور ومفتون نعم كل امرئ كل امرئ من عباد الله مضطهد كل امرئ من عباد الله مضطهد ببطن مكة مقهور ومفتون ببطن مكة مقهور ومفتون ببطن مكة مقهور ومفتون عبد الله أني يا راكبا يا راكبا بلغ عني مغلغلة يا راكبا بلغ عني مغلغلة من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين كل امرئ من عباد الله مضطهد كل امرئ من عباد الله مضطهد كل امرئ من عباد الله مضطهدين ببطن مكة مقهور ومفتون ببطن مكة مقهور ومفتون فلا تقيموا فلا تقيموا على خزي الحياة ولا فلا تقيموا على خزي الحياة ولا خزي الممات وأتب غير مأمون خزي الممات وأتب غير مأمون غير مأمون نعم. خزي الممات وأتب غير مأمون إنا تبعنا رسول الله واتطرحوا فاجعل عذابك بالقوم الذين بغوا فاجعل عذابك بالقوم الذين بغوا وعايذا بك أن يعلو فيتغني وعايذا بك أن يعلو فيتغني فأي وآخذا بك أن يعلو فيتغني وآخذا بك يا wàáìdàmbíkà àyàlù fàyútùbù ní. wàáìdàmbíkà àyàlù fàyútùbù ní. wàáìdàmbíkà àyàlù fàyútùbù ní. àfààní yàrá ọ̀kíbá. yàrá ọ̀kíbá. ṣé mo rí èèyàn méjì tó mẹ́sìn gùn. يا راكبا بلغ عني مبلغة tẹ́wàá lọ́rẹ̀ bá ń fi lẹ́tà tí mo kọ ìjíṣẹ́ a ní mughalghala lédè lárúbáwá lẹ́tà tó bá jẹ́ pé ìlú tí wọ́n ti kọ́kọ́ ni wọ́n ti já ìní a máa ń pè ní mughalghala man kana لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين gbogbo ẹtí bá ń rìn kan pọ̀ ń fẹ́ pàdé ọlọ́run tí ó sì rojú ní ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lẹ́sàn-án rẹ̀ lálìkí àmà kọ́ wa gbọ́n tí mo fẹ́ sọ yìí ó ní kullu mri'in kullu mri'in من عباد الله مضطهدين كل من عباد الله مضطهدين gbogbo ẹrú ọlọ́wọ́ bá lórílẹ̀ lẹ́nì ní makata aláwà mutahidin. tí ló bá pápẹ́ ní mutahidin ẹ̀ ń táyé rè òsì lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ni pé àsìkò tó jẹun rè ọ gbọ́dọ̀ kírun ọ gbọ́dọ̀ mójú dédé omi báyìí lọ ìní ó fi máa pe kìnìún lọ́dọ̀ wá ní pé mo tọ́ yín dùn arókọ kìnìún ni lágbá ní kíríkà tí ń pè ní dúdà tí wọ́n bá ní ah fùlàánú rọ̀zákọ̀ ń lọ́wọ́ dúdà ọlọ́run fàfà yẹn dúdà o kò dojú kọ́ ọ̀yẹ̀ ìwọ̀n borí ẹ̀ nìtúmẹ̀ bibatuni makata makuhuri wa mafutuni. bibatuni makata makuhuri wa mafutuni. bibatuni makata makuhuri wa mafutuni. nínú mọ́kàlẹ́ ni ẹ wá wo tó ju wáńkẹ́ o wọ́n ti jẹ gàba abúlé a lórí kọ́dà àdánwò tó ní agbára ènìyàn fi ń kan gbó mùsùlùmí tọ́ba lòun sì lọ́lọ́mọba. ṣùgbọ́n belawa, Inna láwà wajadina bila dallahi wasi'atan. iná wajadina bila dallahi wasi'atan. iná wajadina bila dallahi wasi'atan. iná wajadina bila dallahi wasi'atan. tòjí minal dhulli wal makhzati wal yuni. تنجي من الذل والمأساة والهون تنجيه من إنا وجدنا إنا وجدنا بلاد الله واسعة إنا وجدنا بلاد الله واسعة تنجي من الذل والمخزات والهون تنجيني من الذل والمخزات والهون بارك الله فيك تنجيني من الذل والمخزات والهون لا لا كيف تقول مسلمين kò jẹ́ kí ni ayé òdodo kan ṣùgbọ́n gbà táwa rí pé yà yìí dojú ẹ̀ a rí pé orí ọlọ́wọ́n bá gbá yìí ìgbà ayé ọlọ́mọọmọ sẹ́bẹ̀ kọ́ jẹ́ pé tún jí mìíràn gúnlì kó lè máa jẹ́ tí ó là àwọn ẹni ọlọ́run pò bí ìyẹpẹrẹ lọ́wọ́n ọ̀dà bí nǹkan bá fún mọ́ pọ̀rípò mi wal makhzati àti àwọn ìmọ̀ abúlé ayé kù máa yàn lọ́wọ́ àwọn ìyẹpẹrẹ ẹbú wàlíwúni àti àwọn ìdójútì ibú tó bá rí bẹ́ẹ̀ fàlà tuqimu ẹ̀yọ́ ọmọ ìyá o fàlà tuqimu aládùlil hayati wala. fàlà tuqimu aládùlil hayati wala. ẹ má dùn olórí mẹ́wàá ṣẹ́sì ni dọ̀rúrọ̀ ni wọ́n bá jẹ́ akírun náà dọ̀rúrọ̀ ni kí ọ̀sìn máa jẹ́ yín bẹ́ẹ̀ khizi wala khizi li mama ti waati bi ghayri mamuni. khizi li mama ti wala khizi li mama ti waati bi ghayri mamuni. khizi li mama ti waati khizi li mama ti waati bi ghayri mamuni. àti yẹpẹrẹ tó tún lè bá yẹn téèyàn ọba sí láyé máa tí ọba tirẹ̀ sí ọlọ́sẹ̀ bó ti rẹ̀ ṣe tí wọ́n rò pé òun lè sáfábẹ́ dọ̀rúrọ̀ tó o bá dọ̀rùn tí wọn ò bá gba dọ̀rúrọ̀ lẹ́nu rẹ̀ ń kọ́ tọ́kùn òsì bá lórí bẹ́ẹ̀ kí lẹ̀sẹ̀ wa o ẹgbẹ̀rẹ̀ pé kí lẹ̀sẹ̀ wa. iná tẹ̀bí iná Rasulullahi wá tọrọ ṣùgbọ́n. iná tẹ̀bí iná Rasulullahi wá tọrọ ṣùgbọ́n. ìntànàbí mú wà o. iná tẹ̀bí iná. Irun gbọ̀dádà bíi ní àfihìlẹ̀ lábọ̀ fílẹ̀ dá dára sí rẹ̀ o. Tó ní àfà òkè ní làmọ̀ fà òkè dá dára sí rẹ̀ o. Ó ní àmà

wọ́n bá gbọ́rọ̀ ànàbí wọ́n lẹ̀ dánù wọ́n láwọn ó fi orí àwọn máa gbé òfin kalẹ̀ àti ìṣesí wà gọ́ọ́lọ́ fílmù wá zini nígbà wá wo òfin tí ó gbé kalẹ̀ sófin tọ́lọ́hún a wá rí i pé òfin ilé ìgan láàlè. قول النبي وقال في الموازين قول النبي وعلى بالموازين tí ó bá pààyàn nù sẹ̀ríà in tí ó fi pánà wọ́n fi pọ́ńtọ̀ padà ó fi máa pààyàn ìbáwọ́ ìpa padà ọ̀fadà pààyàn àdáwọ́ ìpa padà ṣùgbọ́n téèyàn bá lọ rè é gbọ́nà haramu pààyàn nínú sẹ̀ríà wọ́n ò tó gbọ́dọ̀ fi ọ̀nà haramu pa padà nígbà wọ́n rọ̀ lọ́ba lọ bọ́kùn ẹgbẹ́ rẹ̀ sùn pa àní pé a tún máa wá gẹ́ńbẹ́ mi lọ́kùn ẹgbẹ́ tiẹ̀ náà kọ́ àti kí ni o. iná ìrìnà ọ̀ṣunlá ìwà ọ̀rọ̀ kọ́ọ̀lá nàbí ìwà wàhálà fílmù wáṣí kọ́ọ̀lá nàbí ìwà wàhálà fílmù wáṣí. nínú ṣẹ̀ríà gbogbo tí ọba pààyàn tí ọba yàwó ẹ̀jẹ̀ kọ́ gbọ́dọ̀ wọlé kọ́ bá lẹ́gbẹ́ ni o àwa wá ń ṣe é ta àwa ní ẹkọ́ sí tó bá kó sẹ́kẹ́ nìkan o ìṣẹ́jú ọ̀yọ̀ kí ni o lè kún kéke o ẹ̀yẹ ẹ má bá ń jẹun ẹ̀kà kọ́ sí ẹ má wá mú gbà náà ó wù mú ni kó sì sínú ìṣẹ̀rí ọ̀nà kó ní wọ̀lú. iná ìfẹ̀yìnà rasúlà lọ́yìn wá bọ̀rọ̀ fún kọ́lá ìmọ̀ ìdíje wá bọ́lá fílùmọ́ sí ní. قول النبي ومعناه في الموازين إن تقول لك بدا tẹ́nà wọ́n máa lò tọ́yàtọ̀ sófin ọlọ́wọ́ báyìí awárí pé gan ni ò ní máyé rọrùn àfọ àwọn tó bá wárí bẹ́ẹ̀ fàjíálẹ̀ àdá bákàbí kọ̀ọ̀mí lẹ́dí iná bá gbọ́n. fàjíálẹ̀ àdá bákàbí kọ̀ọ̀mí lẹ́dí wo jábìlẹ̀ yìí sọ ẹ wà tó tó ti sọ ọlọ́wọ́ bá mi o bí i ààrẹ bá dé àti òjì alóṣèrí àní ó fi jẹun. bàbá àdáyà bàbá ìkọ́ orílẹ̀ bí ìlàbàbà ọlọ́run. ọlọ́run bá bí i ààrẹ bá dé àti ẹni ká mọ̀ kírun máa lórílẹ̀ ó ní ọ̀dà kó fi jẹun. bàbá àdáyà bàbá ìkọ́ orílẹ̀ bí àwọn tí wọ́n ní ká máa wọ́n máa wọ́n ṣòkòtò kì í àti pátákì wọ́n máa ń tán wọn bí yíyàtọ̀ sọ pé ọ̀sà dẹ́rù fẹ́ bá dẹrú ẹ̀wù bá dé àwọn tí wọ́n sì ń lẹ̀ ní ọ̀dà kó fi jẹ́. wàá ìdàmbíkà àì yàálù fàyótógó ní. wàá ìdàmbíkà àì yàálù fàyótógó ní. wàá ìdàmbíkà àì yàálù fàyótógó ní. mo tún á ń fi ọwọ́ sọ́ra. Mm mọ̀jẹ̀ kọ́tọ̀ máa lágbára lórí mi kó fi á jẹ́ pé wọ́n máa ṣayé mi bó ṣe wù wọ́n. àwọn àwọn àyè sí jámù àwọn oníṣẹ́ sọ̀rọ̀ bá àyè sí jámù àmọ̀ pé fàjì àlàáfà bákàbí قوم الذين بغوا فاجعل عذابك بالقوم قوم الذين بغوا أو تجت لهم العلم فجعل عذابك للقوم الذين بغوا فجعل عذابك للقوم الذين بغوا فجعل فجعل عذابك بالقوم الذين بغوا فجعل عذابك èyíkéyìí ọmọ tó bá wọ ìdáàbò fáǹsì lónìí ẹgbọ̀n ẹgbọ̀n kẹ́ ẹ dá òòrùn ìnìdàjọ́ báyìí fàjíálẹ̀ وعائدا بك أن يعلو فيتقونا وعائدا بك أن إنا يوفيقظون وما إذا بها يعدون فيقظون gbogbo tí ó tún darí wa tí ó dùn lílé alórí tí ó bá ìkẹ́ àmẹ́jẹ máa lọ bá ní fáríwó tó dásìkò náà. wàá ìta bíra àìyá àdúgbò báyìí tó kó náà. wàá ìta bíra àìyá àdúgbò báyìí tó kó náà àwòsàtàlà ìwọ ló ń jẹ́ kí abilẹ̀ ọmọ sọ ti ń sọ yìí òun kọ́ lágbára àti máa sọ ìwà ń sọ ẹnìtàn láìkì jùnú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ sì ń bẹ láyé jọ́nà lọ́hùn ìwà ń sọ nílùú tó jẹ́ pé ń tó nífẹ̀ẹ́ sí jù gbogbo ẹ̀dá ìlọ́yọ̀ǹda fún ẹ kí wọ́n lọ ọbẹ̀ wàáìdá wàáìdá wàáìdá bíkà àyàn فيتقون ولا إلى بك أن يعدوا فيتقون ولا إلى بك أن يعدوا فيتقون gbogbo tí ó tún wọlé sẹ́kọ́ńdà kò tá ìsunkún nípa wà á ìdá. ìdá kàtà ìyá yorùbá ìdúró náà wà á ìdá kàtà ìyá yorùbá ìdúró náà ìjókòsẹ̀ la fi ń bíọ̀ fàjẹ́ la ń bẹ̀rẹ̀ gbogbo ẹjọ́ wọlé sọ́kọ́ta tí wọ́n máa tàjì àwọn èèyàn lẹ́nu ìlú tó jẹ́ pé ń tọ́ tako tí wọ́n náà ń torí ẹ̀dá wa lò tí wọ́n tún máa yí mẹ́sìn ìwọ́n náà wọ́n bá wà á ìyá ìyá ìyá jàmbá ẹ̀dá kò ẹ̀dá wọ́n kọ́ náà wà á ìdá ìdá ìyá ìlú wa ìdúgbò ẹ̀jẹ̀ a sọ pé fàjẹ́ alẹ́ fàjẹ́ alẹ́ bìlíkọ́ omi lẹ́dínà bàbá o. aláàdábàkà. bìlíkọ́ omi lẹ́dínà bàbá o. fájì aláàdábàkà bí kọ́ omi lẹ́dínà bàbá o wàhídà bíkà. àfi kẹkẹ bí ìwọ sọra ìwọ ìwọ ọ̀la fi wájú báyìí. ìwọ ìlà wàsádi. wàhídà bíkà. àyìnyà fayotoko náà. wàhídà bíkà àyìnyà fayotoko náà gbogbo agbẹ́kọ̀rọ̀ máa ń gbogbogbòrò tí ń ba ìlú ìjẹ́ bani gbèsè hàn. nípa òní lẹ́bí nàbàtọ̀ wà ìdánbíkà àyà lópa ìdókòrònà wà ìdánbíkà àyà lópa ìdókòrònà. gbogbo àwọn agbẹ́kọ̀rọ̀ máa ń gbogbo kéèké tí ń gbà ní ìlú besiya wale arakewa adabaka bali adabaka ọfọsọrọ ìjẹni dàbọ wà ìdábíkà ìyá ìwòfà ìwòfà wà ìdábíkà ìyá ìwòfà ìwòfà. gbogbo ọtí ẹ gbé ọ́fíìsì yìí máa lọ rèé sọ pé àdéṣà máa pa wọn tí ẹ ń tàjẹ wálé ọlọ́run bá ní dèsè ìgbésẹ̀. عذابك فاجعل عذابك بالقوم الذين كفروا وعلينا بك يعلو فيطغون وعلينا بك يعلو فيطغون gbogbo ẹtí ẹ sọ wájú pé tá a bá ti ń wọlé wa lọ́ọ̀kẹ́ ẹ̀rú sì máa bà wá two thousand wọ́n bẹ̀rẹ̀ láàárọ̀ àríkàbẹ̀rẹ̀ àbúlọ̀ọ́lé bá ní bísíà. ọ̀gbẹ́ni aláàbẹ̀rẹ̀ فاجعل عذابك فاجعل عذابك في القوم الذين كفروا وعافنا بك أن يهدوا ويقضونا وعافنا بك أن يهدوا gbogbo ẹ tó ti lọ ọdá gbogbo náà sí tọkọtọkọtọ òkè tí ń bà tí pàwọn èèyàn kí ló ń kọ láàbù lọdẹ ìpàdé kọjá bá ní bẹsà náà. القوم الذين كفروا وعيدا بما يكفرون وعيدا بما يكفرون àti gbogbo ẹni tó rí ẹni tó ṣẹ̀ lọ́nà ọ̀tọ̀ tí ò ní bá ṣe pẹ̀lú àlàtí ìṣẹ̀lẹ̀ lù tó sì lọ بالذين كفروا وإذا الجبال يهدون ويقولون وإذا الجبال يهدون ويقولون ọgbọ̀n tí ń jí ní òní jíjẹ́ ń jí nípa ọ̀nà káàfin ní abáyé wọ́n jẹ́ àánú òdúró náà bá ní bísí ẹ̀. ọlọ́pàá alábàkà ọjà alábàkà ọjà لهم للذين كفروا وذلك بذلك أنه فيطهرنا وذلك بذلك أنه فيطهرنا لا حول ولا قوة إلا بالله العلي العظيم ìtẹ̀bá fẹ́ sọ yìí ń bẹnu tí à ń tà ń pè ní àdálàtú sàmá wa ó sì máa dé sáwọn ẹni ibi nìyẹn ọkùnrin kan ní Iraq capital ní gbé ní Baghdad هذا الرجل مسكين كان يعمل في سفينة صغيرة له ṣáájú kótó dàbá yẹ nàjà jazar lọsọrọ ẹ̀dá ẹni alápàtà ni yóò pa ẹran àgbò yóò kún yóò sì kankan ìní ń ta ṣùgbọ́n tó bá ti jí làárọ̀ níbi kápẹ́ fájúrù yọ ní ìsìn bíi five ẹ eh, bẹ́ẹ̀ after ten after five yóò ti débi tí yóò ti pa ẹran níbi four lé ṣọ́ọ̀pù ẹ̀ yóò pa ẹran yìí yóò kún yóò sì kankan yóò kérékìlékìrì yóò sì tò sínú. Si ṣọ́ọ̀bù yóò sì àpadà lọ lé yá lórí ìwẹ̀ yá wọ́sásùbà yá sì ẹ̀kọ́rí síbo sí ṣọ́ọ̀bù orí ibi ṣe máa ṣe rè láì mọ̀ yọdún ìwọ́n ń bọ̀ ọjọ́ kan padà ń bọ̀ ọjọ́ kan ó ti pẹ̀rẹ̀ tán tó ti ṣètò aṣọ ìná níbẹ̀lẹ́wọ̀n rẹ̀ pẹ̀lú àdá àtọ̀bẹ fáìdà húwà bí sọ́wọ́tìn fàbíìn kọ́ ìlànà àǹkìdúnì àǹkìdúnì bàgìdáàdì ọ̀gbọ́n sọ ìdí ṣẹlẹ̀ bí ṣe ń gbóhùn nù ẹgbà mi ẹgbẹ́jọ dúró yìí ẹgbà mi ìwọ̀n ń sẹ́yìn lọ́sọ́dọ̀ tó ti ń gbó o fáìdà húwà bí rọ́jò lé kọ̀dé búrúsà sìkín fi bákùnrin nígbà tí wọ́n dàrọ ọkùnrin kan wọ́n ti gun ní ọ̀bẹ ń kù ọ̀fẹ́ lè yọ lẹ́yìn rẹ̀ kò lè yọ ọ̀bẹ o ní pariwo ọkùnrin tí yóò ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú àdá àti ọ̀bẹ tiẹ̀ gangan náà pẹ̀lú asọ́wọ́ bó ṣe gbẹ́ni maranu ìwà ń bá fọwọ́ fa ọ̀bẹ làwọn tí ń bọ̀ mọ́sálásí lásùbà ní abá kàmọ́bẹ̀. bí a ṣe dé bí a ṣe ń wojú rẹ̀ ní ń wọ ọwọ́ rẹ̀ àti bí ṣe ń gbẹ ọ̀bẹ yọ níkùn ọkùnrin kọ́ máa kó wọn wù ìbọ́lò gàgàgà ẹni tí ń gbọ́ ọba yókù rẹ̀ ló ń bá mi kanlẹ̀ jẹ̀mọ́ ìta lọ́pa lọ́dọ̀ ọ̀nà bí adama tá ń pàṣẹ abádùá tá ń pa. lọba bu ẹkún kí lọ́mọ́ yìí ó ti ń segin ní ìtìpẹ́. ó dọ̀rọ̀ mahkama nígbà tó di mahkama wọ́n ní wọ́n lọ fi sí rìmáìtì ó fi bẹ̀rẹ̀ ìwádìí ó sì wádìí sí ìwádìí wọ́n rí wípé ẹ̀rí àwọn tí wọ́n ka mọ́bẹ̀ yìí ọkọ̀ jáǹtéèyàn lè kó o dìfẹ́ǹdì. wọ́n wá fẹ́ dá ẹjọ́ rẹ̀ tẹ̀wọ́n ká ìjọ tí ó gbà fáyínà lé ẹjọ́ lágbájá orí ẹ̀ ẹni tó kú sí ọ lọ́wọ́ yìí àwọn tí ń bọ́ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ bọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ níbo lọ́bẹ̀ ń wà gbà náà ó ní kun ẹni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún àdá bẹ́ẹ̀ tó fi lélẹ̀ àbẹ̀fẹ́lẹ̀ onígbẹ̀ẹ́ ni aṣọ ọrùn rẹ̀ jọ náà lọ́rùn aṣọ ẹ̀jẹ̀ ní àbí ẹ̀sà aṣọ ẹ̀jẹ̀ onígbẹ̀ẹ́ ni kí ló ń ṣe lọ́wọ́ pẹ̀lú ọbẹ̀ ó lòun gbọ̀n yọ wọn ò lè kú ẹni yẹn ẹni tẹ́ ẹ jẹ́ ìlé lórí bẹ́ẹ̀ sí bá mẹ́rin àbẹ́ẹ̀ sí bá kọ́ wọ́n ní bá ṣe bá náà fún di èyí ẹ lórí ipa wọ́n wá dájọ́ tí wọ́n pa gbogbo olú pé ní gbangba ọkùnrin wa ní. أصقوق يقول يا أيها الناس والله ما قتلت هذا الرجل مفي الله برايمك مقمني وما علمت له قاتلا إيس من تقى ولكنني قد قتلت نفسا قبل هذه ولم يعلم بذلك أحد ṣùgbọ́n mi náà ساجو pààyàn rí ṣáájú ọjọ́ ẹgbádà òkè ẹmí ìpa bóòlù ti ṣẹlẹ̀ ó ṣeé ṣe kọ́rọ̀ rí ọ padà jẹ́kọ̀ fún gbogbo àwọn tó kù láyé ó ní ní jíǹjì orí ẹ ní òun aláìní lòun òun adẹ́ntì ń wa kinó yóò fi gbé láti dífà kan lọ sí dífà kejì láti bo dífà kan kí lè pe dífà Yorùbá etí bèbè kan sí etí bèbè kejì iṣẹ́ tóun ṣe nìyẹn orí bẹ́ẹ̀ ìlú wà tó fi di pé oríṣiríṣi àwọn kọ́sítọ́mà pẹ̀lú wà tó tutù tó rù ní àtọ̀nàmọ́dá alẹ́nu tó máa ń sọ ẹ̀kọ́ pọ̀ mi ọ̀rọ̀ yìí o ọ̀pọ̀pọ̀ àwọn ti mú kọ́sítọ́mà débi pé wọ́n ti máa ń fún un táìmù ṣùgbọ́n bí nìkan wà ń bẹ tí máa ń kọjá obìnrin wa ní ọmọ kan tọ́jọ́ lọ́mọge wọ́n ti máa ń fún un táìmù tó rò gbé wọn olóyè ni ó gbé wọn láti bí fàì sí bí fàì tí a bá parí tẹ́ lọ sí bóyá lọ mẹ́jà yóò tún dáná padà ó lóun fàtà á ń lakọ̀ kọ́lì bíi bí háàdì ìlbìt òun aláìkẹ́ ọmọbìnrin ti pọ̀ òun wá sọ fún ìyá rẹ̀ ìyá ẹni à ah, obìnrin fọmọ lọ́kọ ṣùgbọ́n òun ju ilé àwọn kápẹ́sẹ́ tó ń ṣe ni kò ní túmọ̀ sóhun olówó làwọn tòótọ́ ṣùgbọ́n ìwà tèmi ti ẹ̀bà lọ́dọ̀ rẹ̀ kọ́ fọmọ mi kò burú ṣùgbọ́n wà jọba ìbá ìbá bàbá bá rẹ̀ lé ó lóun gbéra ńjọ òun wá lọ rè òun ó sì máa léwu nígbà tí ó dé mẹ́jọ náà mẹ́rin níbo ló ti wá kankan ọkọ obìnrin yẹn jáde sí ah, ó sì rí pé lẹ́sìn ni inú ẹ̀ ti ẹ̀ dùn iṣẹ́ kí ló ń ṣe ó ti sọ̀n kí ra bóòlù ẹ̀sìn rẹ̀ ọba kò kí iṣẹ́ kí ló ń ṣe ní atu kenu láti bèbè kan sí kéde kí ló pè é kéwọ́. ó sì wọ́n mi tó tí wọ́n náà wá ó lóun náà rí bẹ́ẹ̀ náà pé ojú tiẹ̀ tí n kò tó wọ bí ṣùgbọ́n sábà pé ẹ ti ìsìláàmù gba gbọ̀ngbọ̀lágbò ẹni ìsábẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí ọ̀rọ̀ òdì ọ̀sà lílọ ẹni yọ pẹ̀lẹ́ ìgbà náà bó ṣe tètè fọ́mọ ìrọ̀ gbọ́dọ̀ fún àwọn tí ẹ jẹ́ bí ayé kíláàsì pẹ̀rẹ̀ òun bá ṣe ti ẹ lọ orí nǹkan tó jọba ń rò mọ́ ọwọ́ àti tó bí ọdún bíi méjì mẹ́ta sígbà wọn lọ́ba àdìjọ́ kan àtàárọ̀ kò rérò ọ̀sẹ̀ ti bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ wà ní bẹ́ẹ̀ ó kálukú ti lọ lé pé èrò òrìn lónìí nù ó náà tí wọ́n fẹ́ pa gẹ́mọ̀nà kọ̀pọ̀lọ́ bá rí obìnrin tí ń bọ̀ ọ̀fọ̀ àwọn ọmọ kékeré kan lọ́wọ́ bóyá wọlé tiẹ̀ fẹ́ bóyá òun ni a bá ń tọ̀ ọ́ bọ́pẹ́ arákùnrin àwọn bọ́ sí òdìkejì náà à kò sí wàhálà owó gbìyà èlò ní iye báyìí ọba gbé wọn sínú ọkọ̀ ojú omi ó ní bẹ́ẹ̀ sẹ́ni lọ́nà òun wọn ẹ̀mí à ìdá hádìí ìlà sọ̀híbàtì àlùwúlà ó tí mo fẹ́ fẹ́ ju òní rè lónìí bá òwá ń rẹ létí padà pé ó bá ní ah, ah, ẹsìn wàá wé mọ́ ọlọ́run ẹ̀mí ìtẹ̀mí náà dẹ̀ fẹ́ yín dábì mi náà ni o kí mo wá fẹ́ ṣe ń gbà tí mo ti gbà yín kankan ní à nígbà tí ọba gbà ọlọ́run sì ti bá mú ọwọ́ padà báyìí ni à ó ti wá mari kọ́dà ọmọ ọ̀run ah, ọ̀dà bọ̀ bá mari gbàdà ọwọ́ ayọ̀dá òní ìfún òun kóhun tí ẹ̀bọ́n sí sílẹ̀ ah bá ṣe ń fa láàrin ara wọn rẹ̀ lóbìnrin ọba dáhùn ẹ̀mí òun wá ń sọ pé kóhun fọmọ rẹ̀ dẹ̀rúbà bóun ṣe bọ́mọ ẹ̀nu pé èyí sì ju ọmọ ìṣòro ṣèyítọ́ ń sáà lò kọ̀dáhùn ó ní bóun ṣe jẹ́ ọmọ gbà lọ́wọ́ rẹ̀ nù ló bá ń kí ọmọ yẹn bomi òun fa sókè padà bẹ́ẹ̀ lóbìnrin sáré bìdú ẹ̀rú ń bà ọ̀sẹ̀ tí wọ́n bá títí títí títí tóbi di kórin ọmọ yìí ìrìyọ dáhùn ìrìyọ títí títí tọmọ yẹn fi mumi yó yọ ọfọkè padà ọfọmọ nsókè ló onígbò ṣe jù sínú omi nù èso tó ń gbu o ló bá wà obìnrin yìí mú wípé ọgbàlẹ̀ lónìí àbọ̀ bàtìbàtìbà olóbìnrin náà ni à ṣé bá máa mi ló kú lójú mi torí kí n má ṣe sí náà bóun ṣe wá ń bọ́rùn rẹ̀ tó ń kì í bomi nù òwò tó fi rẹ̀ fàjà dábùtù ha bí kúrú ni ha tóbìnrin bá kóró tán kọ́rùnù ni ẹ̀kọ́ kan ti ń gò báyìí irun aláwa sì máa ń gùn débi pé ìtọ́ba ní irun wọn tó bá dà sẹ́yìn yọ ọmọ kan gígìsẹ́ tí ọba gé ẹ kúrú òwò fi ẹ fà ìfi ń rí ìfi ń rí bọmi olóbìnrin náà ń pè àjọ dákò ìgàgà ìgbà òun lè sísì náà nítorí wọn bá tí tó fi rẹ obìnrin náà òun sá kì í bọ omi nígbà tó ń fò gé padà báyìí ẹ̀mí tiẹ̀ náà ti bọ́ òǹbalẹ̀ sómi ó ní ràbàràbà bẹ̀rù yẹn ló mọ̀ tó ń fi sápò níbẹ̀ yẹn tó ń fi di ẹ̀ńtọ́ lọ́jọ́ àwọn tí wọ́n ń pa ẹran ọwọ́ á ní ẹ̀yìn èèyàn tẹ́ ẹ bá wá rí i pé ibi tọ́lọ́ ń gbà sí mi rèé ajẹ́pọ́lọ́wọ́n bèè sọ̀bà alábòsí ọwọ́ awúgbóló nǹkan jáde lẹ́nu tó di kọ́rídà ọwọ́ à ń pè subhana man yumuhilu wala yumuhilu subhana man yumhilu wala yuhmilu tí wọ́n bá ní amúhalà lédè lárúbáwá kéèyàn máa lọ ẹ aláìdá lára ahùnmọ́là ìtọ́jújú ṣe èèyàn tó yẹ kó ṣe kó fojú parẹ́ ọwọ́ ni mímọ́ fọ́lọ̀ tí máa ń lọ aláìdá lára tí ó sì padà wà gbà mú fẹ́ mu tí ó sì ní ìbọn mọ́. wọ́n bá ní wọ́n yẹgi fún un wọ́n yẹgi fọkùnrin. àkọ́kọ́ kí ló gbé wọlé wà lẹ́yìn òní láwùsù láwù kíni o ìbẹ̀rẹ̀ láwọ̀ àpadà sí bíi pé nígbà míì gẹ́ńbẹ́ o téèyàn ó sì rí gbogbo àwọn àpẹẹrẹ yìí téèyàn rẹ̀ ti ẹ̀ pakalẹ̀ tí o sì rẹ̀ ń tó mú sí láwù lọ́wọ́ tó má dà lọ tó mú dà lọ tẹ́jẹ̀ ká rẹ̀ tí èsì sí ọlọ́pọ̀ tọ̀ ìdósùn adébìtàn yẹn tí èsì ọlọ́pàá ṣùgbọ́n ńlẹ̀ ṣẹ̀ríyà tá a bá ti rí nǹkan míì tó lè di òun ló súnmẹ́ tí wọ́n mú ó ni o ẹtí wọ́n mú ó di mẹ́rin ó di mélòó ẹlẹ́ẹ̀karùn ayéṣáda adilu aláàánà zaidan qatala fúlàrin ara tó tún jẹ́ láwọ́sùn oníkárẹ̀ tó jẹ́ èèyàn ọ̀nà ẹni rẹ̀ tó jẹ́ èèyàn ó déédé kọ́ wá jẹ́ pé zayidu tẹ̀wé olọ́pẹ̀rẹ̀ tẹ́ẹ̀mẹ́ tọ́pa yìí bíi ìmáàmù kí wọ́n máa pé wọ́n pa ìnàkásẹ́gbẹ̀ẹ́ títì kí wọ́n ah, pa wákìlì ni ọ̀pá wákìlì kèsì ìṣòwòrànwòrán ẹni tí wọ́n sọ pé ní tí wọ́n parí òun náà mọ̀ràn ju ẹ̀sìn nígbà kéèyàn lọ parú rọ́bẹ̀ máa yàn tó ní tí wọ́n bá padà pẹ́ ní ìtí ọ̀bà jò ń lọ pa bàbá yìí náà dáhùn àlíkè àmọ́ ìyẹn náà lè di lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹfà àyàkọ́ àlà alìsínàtì nọ́ọ̀sì anna fulana huwa qatilu fulana kó di pé wọ́n pa ẹnìkan àbùbàtì yẹn pa ṣùgbọ́n tí ilé tòkó ní ọwọ́ ń wí káàkiri pé ọ sáàkìkù ní ọlọ́pàá àwọn ilé tó ń sọ bí àwọn ilé tó ń sọ bí àwọn ilé tó ń sọ bí àwọn ilé tó ń sọ bí tó fi adi pé ńgbàtẹ́ káwọn wà jẹ́ ilé ẹjọ́ ilé ẹjọ́ kò tí ẹ gbòòrò gbogbo lọ́bẹ̀ lọ́wọ́ sáàkìkù ní sáàkìkù ní sáà sáàkì ó náà lè di aláwòfò tá a bá wá rí àpẹẹrẹ wípé ẹnì tó pààyàn rèé sẹ pé ìntọ́ fàdájọ́ ìgbẹ́ ni pé ẹni tí wọ́n payà àmàgbà tí wọ́n àbẹ̀ ń tọ́pa ń bẹ̀ ṣùgbọ́n àti rí kọ̀rí náà olófòfó tó lè sọ pé bọ́rọ̀ sí rírè tá a bá ti wá rí kọ̀rí náà tán tàrí láwọ́ fún tán ìntí ọmọ wa tẹ̀lé ni alkọsáàmà kí là ń pè ní alkọsáàmà hiya àìmánún tukusamu ala awliya ìdámi ìdàdàáwù ìdàdàáwù alkọtìlì ó ní àwọn àbúra kan tí wọ́n pè é fún àwọn tí ó pè èèyàn wọn lókùnrin ìgbà tí àwọn bá sọ wípé ẹni tó pè àwọn rè àwọn fẹ́ béèrè ẹ̀jẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn Hanafiya in táwọn gbà tí ó pè ní ọ̀sáàmà wọ́n lọ náà ní ayẹ̀kúlà khamsuna min alil mahalla wọ́n wà lọ ní àwọn tí wọ́n pààyàn sọ́dọ̀ wọn yìí àwọn tí a ń pè èèyàn àwọn ní apá yìí wọ́n ó gba fifty ẹni tí a pa yìí àwọn tí ó jogún rẹ̀ rèé ìbúra fifty wọn ó búra àwọn owó kọ̀kọ́ bẹ̀rẹ̀ búra yìí o àwọn alimudẹ́yìn ẹn tó sọ pé wọ́n pààyàn o kìí ṣe àlèmọ̀dá àlè kìí ṣe tí ó kìí ṣe sọ́spẹ̀tì ló kọ̀kọ́ búra gan ẹ tún wo déédéé nú ẹ̀sì ibẹ̀ yìí tí ì kíá ẹni tó sọ pé wọ́n pààyàn o sọ ń lọ́yẹ kọ́kọ́ búra ní abẹ́ ń tó sọ pé wọ́n fura sí nípa apẹ́sì ìṣẹ́sìn àbòsí ìwọ lọ sọ pé ní ìlọ́pàá yẹn rẹ̀ àmọ̀ bẹ́ẹ̀ ni kankan mi ò kú yìí ọ̀là ló ń sá ni ọ̀dà ìwọ lọ́ọ̀kọ́ búra o. nínú ṣẹ̀ríà ta ni kọ́kọ́ máa búra law kana yu'ta an-nasa la da'wahu la da'a rijalun amwala kini o la da'a nasun amwala rijalin walakin albayyina ala kini o ala al-mudda'i wal yaminu ala al-mudda'i هذا من كتاب العباس ولا حديث بخرج في الصحيح لما مسلم رحمه الله تعالى وبرا بيبتي دو الموسي بوراي لما واحد فيا او تيان ياي انا قد برا بيبتي والله ما قتلناه wà má alimna lahu qatilan wọlé àwọn ká pa àsìmẹni wọn tún sọ pé àsìmẹni wọn pa wọn bùra fifty. indal malikiya àwọn màlìkì nílà ntí ń jẹ́ kọ̀sáàmà ọ̀rọ̀ wọn náà ń súnmọ́ ra wọn o hiya khamsuna yaminan hiya halfu khamsin yaminan kéèyàn ò bú ọ̀nà fifty sí án ala ithbati dami aw juz'a min a àbí nínú fifty yẹn tí wọ́n bá pé kán yàn mẹ́ láti fi lè fi ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rinlẹ̀ inda shafi'iyya wọ́n ní alqasama ismun lil aymani tukusamu ala awliya idami ó kọkàn ní kọsáàmù ń jẹ́ fún àwọn èèyàn tí wọ́n pé èèyàn wọn tí wọ́n gbọ̀nà fifty indal hanabila àwọn nílà al-aymanu al-mukarrara ala da'wa al-qatil òfin da'wa al-qatil ó náà ní ìbúra tí wọ́n máa tẹ̀léra wọn lọ tí èyí pé fifty lórí pé pọ́pẹ́ èèyàn wa mas'ala wa dé n ta sọ fẹ́ nìyẹn táfi stop play lọ insha allah ǹjẹ́ nínú ṣẹ̀ríà sáà máa fi nǹkan yìí dájọ́ àbá ní fi dájọ́ wípé ẹ̀yẹ̀ wá búra ẹ wá sí gangan jùlọ àlẹ́rìn ọ̀pọ̀pọ̀ wọn àfa wọn ni bó ṣe rí náà láàṣì máa fi dájọ́ ṣùgbọ́n àwọn kan nú àwọn àfa ọgbà gẹ́gẹ́ bí àfa wa Sulaiman ibn Yasar Abu Qilaba. Umar ibn Aziz ara wọn tí wọ́n banú wọ́n ní kílẹ̀rí tí tẹ́ẹ̀ fi gbà wọ́n lẹ́rí àwọn ni wípé bóòlẹ̀ yóò ṣe máa wá lórí ìbúra sí nǹkan tí ò ṣe jú ẹ̀ nítorí pẹ̀rù búra báyìí hadil qasama mukhalifatun li asli shari. alhamdulillah wípé ìbúra yìí ọ yàtọ̀ sí ìpìlẹ̀ ṣẹ̀ríà wọ́n ní lọ́nà wo wọ́n ní sẹ́bí ní tẹ́sán tó sọ fún wa ni wípé tó bá jẹ́ pé báwọn èèyàn bá ṣe ń sọ pé wọ́n jí nǹkan mi o wọ́n pààyàn mi o wọ́n lù mí jìbìtì o bó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà láàṣẹ máa gba in táwọn èèyàn ń pè pé wọ́n fi ṣe àwọn lábòsí kápẹ́ bẹ́ẹ̀ náà láàṣẹ máa gbà lé wọn lọ́wọ́ ni ah, ah, ah. bẹ́ẹ̀ bá ti wá sí kóòtù wọ́n gbalẹ̀ mi o ẹ̀rọ gbalẹ̀ padà fún. làdáà náà sọ àmúwálà rìjálì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàrì tí ó máa wá kílẹ̀ òdúkìá òdúkìá tí èyí ṣe ti tiẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti ṣẹlẹ̀ walakin albayyinatu ala almudda'i ẹni ọba ní ẹgbà nǹkan ọ̀hún tàbí ẹ̀sàbòsí sóhun onìkọ́ ya lórí mẹ́rin wá wàlìyẹ̀mínú ṣùgbọ́n ìbúra ala ẹni tí wọ́n bá ní suspect ni ọ̀wà àbúra tiẹ̀ ẹni tó wá fẹjọ́ sùn òun ọkàn mẹ́ ẹ̀rí wá tiẹ̀ ni wọ́n ní tánàbí sọ fún àná àìgẹ́tì ah, àrí ó mìí pé tí wọ́n bá pààyàn kalẹ̀ ẹni tí wọ́n pèèyàn kalẹ̀ ìtọ́nù ìdìní láwùfù apẹ́yẹn tí mo fi mẹ̀kún yẹn parí àwọn ni wọ́n pa àwọn àti wọn ó búra kèrè tó wáá ṣe pé ẹni tí wọ́n pààyàn rẹ̀ náà tó búra kì í jẹ́ fẹ́ fàyọrùn ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ṣe ní ọ̀tà kú ọ̀rọ̀ ní sàṣálàm àdébí sọ bẹ́ẹ̀ àbí ọ̀sọ́ bẹ́ẹ̀ fún àwọn èèyàn pé adáhùnmí fún àkọsí ilẹ̀ yẹ̀mí rẹ̀ sẹ́ẹ̀kù ra fifty. wọ́n ní ànàbí àlébúra o akàpá àyẹ̀wò nígbà ní wọ́n pa ni kò ṣejú wa o a sì rí ṣùgbọ́n ọ̀dọ́ sani apá sí. ẹ sì wẹ̀ mọ́ ọlọ́wọ́ ba níjọ́ náà lọ́rùn ṣé ẹ mọ̀ pé láwùfù tó ń bẹnu ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan àyẹ̀wò bíi kẹfẹ́rí ní àbí kùfàrà ọwọ́ pé àárín ẹ̀kẹ̀tìrì ní apá mùsùlùmí yìí sí sí ọ̀yẹ́ kánà bí ọ̀dájọ́ pé lọ́pọ̀lọ́ ẹlòmíì ni o nípa ní apá ṣùgbọ́n gbé pẹ́sì ìbéèrè lọ́run fún un tá a bá padà sẹ́yìn wà kánàtì Khaybar yawmaydin sulha Khaybar gbà yẹn sì rèé ó ti di ìlú tẹ́ pé mùsùlùmí náà lọ ọbẹ̀ nítorí pé mùsùlùmí ti gbà á bọ́bájọ́ ọmọ ìyá mi náà lọ́ọ́ lọ́ọ́ dẹ́yìn òun kọ́ tó ti bẹ́ẹ̀ àdàbí òsì àdájọ́ ọ̀rẹ́ káàdì gbogbo ọ̀dà bá ń kó wà láà ìlà fi sọ̀rọ̀ mọ̀họ́látọ̀ tó ẹ̀pà mí náà máa wọ ìlú ìlú yẹn bí idni láìlì wáhídì kọ̀hár tó bá dijọ́ mẹ́jọ abẹ́ nípa ṣùrùtù alkọ̀sáàmà ó náà wá ní májẹ̀mú tí àwọn èèyàn ó fi búra májẹ̀mú yìí sì jẹ́ mọ́kànlá àákàmọ́ kọ́kànlá á sì ṣàlàyé ẹ̀ ní kọ̀ọ̀kan káà bọ́lọ̀ wọn bá ṣe pẹ́ẹ́ nílé tó tí ò sì rú ẹ̀nu ẹ̀sìn míì junu islam yìí lọ la hawla wala quwwata.